ورحمة الله وبركاته ní tẹ̀síwájú tíra tí ó ń fún wa lérí wípé ti sílẹ̀ tí ẹ̀mí bá ti jáde lára rẹ̀ wọn ò lè gbọ́ ẹni tí alàyè ń sọ wọn ò lè gbọ́ nǹkan tí alàyè ń sọ wa'uridu bi qawlihi ta'ala lẹ́yìn ìgbà tí wọ́n mú hadithi wípé anabi sallallahu alayhi wa sọ fún wa wípé nígbà wọ́n bá sin òkú ní kété táwọn tí wọ́n gbé sí bá kúrò ńbẹ̀ kú náà yóò máa gbọ́ dúndún ẹsẹ̀ bàtà àwọn tó sin yídà wọn lọ mùsọ̀rìfín nígbà táwọn ènìyàn bá kúrò ńbẹ̀ wà rúrí dọ̀bì kọ́wọ́lì ta'ala àwọn tí wọn gba ọ̀rọ̀ yìí gbọ́ in tí wọ́n fi dá ọ̀rọ̀ náà padà òun náà ni pé wọ́n ní ọlọ́run sọ ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim wa ma anta bi musmi'in man fil qubur wọ́n ní ọlọ́run ní rẹ̀ Ànábì sallallahu ó lè fún lọ́rọ̀ gbọ́ ẹnikẹ́ni tó bá ti wà nínú sàárè wa ujib bi anna fi hadithina مخصوص بأول الوضع في القبر مقدمة للسؤال wọ́n ní àwọn tó wá fèsì lórí ọ̀rọ̀ yìí wípé ọ̀rọ̀ tí Ọlọ́run sọ yìí kò tako ọ̀rọ̀ ànábì sallallahu alaihi àbí ọ̀rọ̀ ànábì ò tako ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé bí anasama gbígbọ́ta ní àwọn òkú wọ́n mọ̀ gbọ́ nígbà tán bá gbé wọn sínú sàárè táwọn tó sì wọ́n bá kúrò ńbẹ̀ wọ́n ní makhsusun bi awwalil wadi'i fil qabr wọ́n lè yí ó ma nígbà tí wọ́n bá kọ́kọ́ gbé òkú sínú sàárè muqaddimatan lis-su'al ìyẹn ṣáájú kí wọ́n tó bí ní béèrè nínú sàárè tíyẹn bá dẹ̀ ti wáyé tán kò tún lè gbọ́ nǹkan tí ara yìí ń ṣe máa so eléyìí ni wọ́n fi ṣe jámù láàrin hadithi yìí àti àyà Quran tó ń sọ wípé ẹni tó wà nù sàárè ò lè gbọ́ ìtara ayé ń sọ anábi ti sọ wípé tábàgbòkù sínú sàárè táwọn tó sin tí wọ́n bá kúrò ń bẹ̀ òkú yẹn wọ́n máa gbọ́ ohun bàtà ẹsẹ̀ wọn ẹ̀rì pọ̀rọ̀ yẹn méjèèjì tó ti wá báyìí àwọn àfáà ni kò takora wọn wípé wọ́n ó gbọ́ ní kété ìgbà tán bá gbọ́n sínú sàárè láti fún wọn láǹfààní àti lè dáhùn ìbéèrè ni tán bá ti lè dáhùn ìbéèrè yẹn tán wọn ò tún gbọ́ mọ́ pé ìtumọ̀ ẹ̀ nìyẹn ntaha bi labzi wa fi kitabil mafati ala halil masobe tíra kan bẹ tí wọ́n pè ní almafati fi halil masobe li sharafuddin alhussein bin muhammad ẹni tí ó kọ tíra náà náà pè ní sharafuddin hussein ọmọ muhammad wọ́n ní àfa àti ọkọ̀ tíra yìí wal imam naam wal imam ẹ́m eh, wal imam at-tibbi bin muhammad bin abdullah ووقع اسمه في بعض مؤلفاته الحسين بن عبد الله بن محمد ولعله هو الأصوب وهو من علماء الحديث والتفسير والبيان ما حسن المعتقد ورد على المبتدعة مات وهو ينتظر الصلاة سنة سبعمائة وثلاثة واربعون ونعفات عن صورة ونقول الحسين بن محمد بن عبد الله ṣùgbọ́n bí orúkọ rẹ̀ ṣe wá gan nínú àwọn tíra rẹ̀ tá a kà òun náà ni al-hussein bunu abdullahi kì í ṣe bunu muhammad bunu abdullahi bunu muhammad kì í ṣe hussein bunu muhammad bunu abdullahi ìyẹn ni wọ́n pè ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tíra rẹ̀ táwọn kà borúkọ rẹ̀ ṣe wá ní al-hussein bunu abdullahi bunu muhammad wàlẹ́ aláhùlẹ̀ asọ̀ wọn ni ìtòsúnmọ́ ni pé èyí tó taari kà nínú tíra rẹ̀ yẹn ló correct wọ́n wà min ulama al-hadith wa tafsir wal bayan àfa ìjọ kan nínú àwọn àfọ onímọ̀ hadith ó sì nímọ̀ nípa àlàyé Qur'an máa husnul mu'taqad ẹni tí àdìsọ́kan rẹ̀ dáa ni àkídà dáadáa lónìí warad alal mubtadi'a àrí àkọọ́lẹ̀ pé ó máa ń gbo ewúro sójú gbogbo àwọn tí wọ́n jẹ́ aládàáda alẹ́nu ẹ̀sìn àfáàyè tó ṣèyàn lè mọ̀ nínú ìṣẹ̀mí ayé máa ta ó fayé lẹ̀ wa huwa yantaziru salat ó ń retí pé wọ́n fẹ́ kírun lọ́wọ́ ló jáde láyé bí kéèyàn wà mọ́lásí kó máa retí wípé wọ́n fẹ́ pèrún nísìn tó ń kírun ó sì jáde láyé so ó ń lọ́kọ̀ tíra al fi halli al-masabi qawlu alayhi salatu wassalam ó sọ nínú tíra rẹ̀ wípé innahu la yasma'u qur'ana alihim pé tí anabi sallallahu alaihi sọ wípé wọ́n ó máa gbọ́ ohun ẹsẹ̀ bàtà wọn ayé lẹ́ọ̀kánà hayyan fa inna jasadahu qabla an ya'tiya ulmalak wa yuq'iduhu mayyit la yuhissu bi shay wa qawluhu fa yuq'idan al-aslu fi an yuhmala ala al-haqiqa ala hasabi ma yaqdari zahir wa yuhtamal أن يرادوا بالإقعاد التنبيه لما يسأل عنه والإيقاف عما هو عليه بإعادة رؤى إليه انتهى àfáàní gbígbọ́ tí wọ́n ní yóò máa gbọ́ yìí ayé láwọ́kánà hayan wọ́n ní túnmọ̀ ọ̀rọ̀ yẹn ni pé tó bá yẹ pé mi ń bẹ lára rẹ̀ ni pé tánà sálàmù sọ ń bẹ yẹn kìí ṣe pé bọ́yá dandan ni pé yóò máa gbọ́ hmm? kì í ṣe pé dandan ni pé yóò máa gbọ́ ẹ̀wọ̀nà tó ń tún gbà túmọ̀ ẹ̀ pé n tánàbí ń sọ pé yóò máa gbọ́ ayé láwùkánà àyà tó wáyé pé ẹ̀mí sì ń bẹ lára ẹ̀mí kò bá máa gbọ́ ìtumọ̀ tó ń fún ni ẹ̀ òun ò gbé ẹ̀ lórí wípé gbọ́ àlàyé yóò ti ṣe ẹ̀ pé ni wípé yóò máa gbọ́ ayé làwùká haya tó bá yẹ pé èmi sì ń bẹ lára ẹni kò bá máa gbọ́ ohun bàtà ẹsẹ̀ yẹn fàyínà jásádà torí pé nígbà yẹn àwọn mọ̀lẹ́kà òkú tí ìbéèrè béèrè lọ́wọ́ rẹ̀ ìgbà tí wọ́n sì fẹ́ béèrè béèrè lọ́wọ́ yẹn òun ló dájú wípé wà lára fi ní fàyínà jásádà ara ẹni tó ń bẹ nínú sàárè ṣáájú kí màláíkà tó wá bá nínú sàárè wa yuq'idahu ṣáájú kí màláíkà tó gbé jókòó mayit òkú ni nígbà yẹn la yuhissu bi shay kò lè fura mọ́ nǹkan kan bó láti abẹ́ pé yóò gbọ́ wa qawlu ọ̀rọ̀ tánàbí sọ pé wọ́n gbé àwọn màláíkà méjèèjì ó gbé jókòó

wàyùtàmàl àyùrọ́d bìlìkàt ó súnmọ́ wọn pé ìgbéyàn jókòó tí wọ́n sọ yẹn alégbọ́ yé wípé àtẹ̀mbí lima yus alhanu wọ́n kàn pé wọ́n fi ta lólobó nípa àwọn nǹkan tí wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ wàlẹ̀ ìkọ́fù àmọ́ ó àlẹ́yìn bí àádọ́tòrò ilé bákan náà wọ́n dá dúró níbi ìṣesí tó wà nígbàtí ẹ̀mí ti dé ara rẹ̀ ẹ wo tàwíl tábà ìṣe lórí hadith yẹn àwọn ò tú sí gbogbo bá àti ń tú abẹ́ẹ̀kọ́ àwọn ò tú síbẹ̀ torí pé níta ń tú ni pé anabi sallallahu alaihi wasallam anabi ni wípé ẹ̀mí òkú o innal mayyita òkú idha dufina tí wọ́n bá ti sin yasmau hafqa ní alihim yóò máa gbọ́ dúndún ẹsẹ̀ bàtà wọn idha wallaw munsarifin nígbà tí àwọn ènìyàn tí wọ́n bá ṣẹ́rí padà zọ́ irú ẹ̀ nìyẹn wọ́n wá sọ pé tánàbí sọ ni pé láwùkánà àyà tó bá yẹ pé ẹ̀mí sì ń bẹ lára ẹ̀ ni ìtumọ̀ ẹ̀ ni wípé kò bá máa gbọ́ nǹkan yẹn pé àfi láwùkánà àyà àfikún. ومما يؤيد مذهب الحنفية والمواقفين لهم بعدم السماع nínú àwọn tó tún kún mọ́tàbí hànàfíà lọ́wọ́ àtàwọn tí wọ́n fọwọ́ sí ibi táwọn hànàfíà lọ bí ádámì sàmà wípé òkú tó ti bẹ̀ẹ́nu sàárè ò lè bọ́ anil mayita lẹ́ọ̀kánà yasma mutlaqan ló wáyé pé òkú máa ń gbọ́rọ̀ ni lámà wárada anarruha tarji'u ilay waqt almas'ala fil qabri ìbá tún ṣe jẹ́ pé a sọ pé ẹ̀mí ó ṣẹ̀ṣẹ̀ padà sí láàánú nígbà fẹ́ béèrè béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́gbàtà bá sì béèrè béèrè ẹ̀mí ó tún kúrò ń ẹ̀mí kò sí lára ẹ̀ ṣáájú kí wọ́n tó béèrè béèrè wọ́n dẹ̀mí ẹ̀ padà sí lára ni nígbà bá sì dáhùn ìbéèrè yẹn tán wọ́n mú kúrò bẹ̀ so kò lè nífura mọ àti mọ nǹkan tí ara ayé ń ṣe wal fafam wal ujubu min ba'di man la fahama lahu mimman yantasib ila al-madhhab al-abi hanifa yushiu inda awam ana samaa mujma alayhi wọ́n ní ṣùgbọ́n tó ṣèyàn lè máa látọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ òye nínú àwọn tó ń sàfitì ara wọn sí ojú ọ̀nà Imam Abu Hanifa yushiru indal awam in tí wọ́n ń polongo láàrin àwọn èèyàn òun náà ni pé ana samaa mujma wàhálì wípé òkú ń gbọ́n tí alàyè ń sọ ìyẹn ní ìpanupọ̀ lọ́dọ̀ àwọn hànàfíyà afáà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ wàhánà wo ayédọ̀ madhabu dhalika al kódà wọn máa sọ wípé ilé ìgan ni mọ́sàbí ìmáàmù tó tóbi jùlọ ti ṣe ìmáàmù Abu Hanifa wa ashabuhu àtàwọn tí wọ́n wà lórí mọ́sàbí rẹ̀ yìí mimman ta'akhara wa taqaddam nínú àwọn tó ti ṣáájú àtàwọn tó ń bọ̀ lẹ́yìn bizami annahu alayhi rahmatullahi qal wọ́n ń sọ wípé ìdí táwọn fi sọ pé ojú pọ̀nà rẹ̀ ni wípé ó sọ pé idha sahha hadith fahuwa madhhabi ṣùgbọ́n yàtọ̀ ń bẹ láàrin sihatul hadith wa dilalatul hadith hunaka farq bayna sihatul hadith wa dilalatul hadith yàtọ̀ ń bẹ láàrin pé hadith lálàáfíà àti kí ni hadith yẹn ń tọ́ka sí nínú àwọn kùdẹ̀kùdẹ̀ tí máa ń ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nu nìyẹn ẹnìkan ó mú hadith tó lálàáfíà wá lóòótọ́ ṣùgbọ́n ibi tó lo hadith yẹn sí kì í ṣe ibi táwọn afá sí yọ àmọ́ múra kankan kádìsì yẹn lálàáfíà ó lálàáfíà a sọ pé kò lálàáfíà ṣùgbọ́n kì í ṣe dìláàlà ní tádìsì yẹn ń tọ́ka sí òun ló ṣe kí ni o òun ló lo hadithi yẹn fún so àwọn èèyàn ń sọ pé ìdí táwọn fi sọ pé mọ́tẹ́ àbí mọ́mọ́ Abu Hanifa òun náà ni pé ẹni tó bá ti kú lè máa gbọ́ ohun tára ayé ń sọ wọ́n nítorí pé mọ́mọ́ Abu Hanifa sọ pé ìdá sọ alhadith tádìsì bá ti lálàáfíà fọwọ́ mọ́tẹ́ àbí òní mọ́tẹ́ àbí a sì rí nínú hadith tó lálàáfíà ipa anabi sallallahu alaihi wasallam ní pé tó kù bá ti wà nù sàárè ẹn táwọn èèyàn bá ti sin tán bá ti kúrò mbẹ yóò máa gbọ́ ohun bàtà wọn so ìyẹn tó máa pò ń gbọ́ hadith yẹn dẹ̀ lálàáfíà àwọn kan mú sọ irú hadith yẹn òní wọn dúró lórí àbí hadith kọlíb so wọn so tó bá ṣe jẹ́ hadith yẹn ti lálàáfíà ajẹ́kí mọ́sáàbù imam abu hanifa náà nìyẹn. wa anna al-haditha fi sama'ihim qad àwọn àdísì tó sì wá lórí wípé òkú ń gbọ́rọ̀ ó lálàáfíà wàlámbí alam anàlhànàfíà kòtàmọ́sàkò ka Aisha wà gẹ́rẹ́ abil ayatẹ́ àwọn ọmọ wípé àwọn hànàfíà wọ́n ti dìrọ̀ mọ́ gẹ́gẹ́ bí ìyàwó Aisha náà àtàwọn míì aya méjì inú kùránì kan làwọn dúró lé lórí tí wọ́n fi gba ọ̀rọ̀ yẹn wọlé wa awwalu ma warada ba'da ma'rifatim lẹ́yìn ìgbà tí wọ́n padà wá nímọ̀ nípa àdísì méjèèjì hadithi sama'u kọ́rẹ́ ìnìhàl àti hadithi khalib hadithi méjèèjì yẹn ni wọ́n dúró lórí wípé òkú òǹgbọ̀rọ̀ hadithi méjèèjì yẹn náà hadithi tàkọ́kọ́ ó ní gbàtà nabi sallallahu alaihi wasallam àwọn òkú àwọn òṣèbọ tánàbí ń bá wọn sọ̀rọ̀ tánàbí rẹ̀ táwọn sábẹ́ ni sáwọn tó ti kú ló ń bá sọ̀rọ̀ ni ànábì ni wọ́n ń gbọ́ mi jù yín lọ nísinsìnyí wọ́n ń gbọ́ mi yékéyéké nísinsìnyí ju ẹ̀yìn lọ so wọ́n wá fààyọ ń bẹ̀ yẹn wípé tó ẹ pòkú ìgbọ́rọ̀ ni ànábì òní sọ pé àwọn yẹn ń gbọ́ òun bóun ṣe bá wọn sọ̀rọ̀ àdìsí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n dìrọ̀ mọ́ òun náà ni hadith ti ń sọ fún apánàbí sọ́nà pé innal mayyita idha dufina pé òkú tó bá ti sin la yóò máa gbọ́ qur'an alihim idha wallahu musarifin yóò máa gbọ́ ohùn bàtà àwọn tó sin tó bá ti kúrò mbẹ́ẹ̀ so àdìsí méjèèjì àwọn àfa wọ́n dì í mú wípé òkú ń gbọ́ ntí àlà ló fi jẹ́ pé ẹ̀rí inú mọ́tẹ́ àbí mi àbílọ́dọ̀ àwọn àfa mi tó kù bá ti kú tán bá ti sín wọ́n wà ní káwọn èèyàn dúró lẹ́gbẹ̀ẹ́ wọn àmọ́ bá sọ̀rọ̀ bí lágbájá ọmọ lágbájá wọ́n gbàgbé irun tó kí láyé o ṣàádọ́ ńlá ìlà ìlà láwọ̀ tó ṣe o kí ní nǹkan kan wọ́n mọ̀ bá sọ̀rọ̀ so èyí tí wọ́n gbẹ́sẹ̀ lé òun nìyẹn àwọn àfáà wọ́n dúó lórí tíyàwó aisha tún sọ wípé nínú alkur'an ọlọ́ọ̀ni rẹ̀ anabi sallallahu alayhi wa sallam innaka la tusmi'ul mauta ọlọ́ọ̀ni anabi ò lè jẹ́ kókò ọgbọ́rọ̀ tí alàyé ń sọ ọlọ́ọ̀ni tún sọ ń bí gbòmí wà má anta bi musmi'in man fil qubur ó lè jẹ́ kẹ́ni tó ń bẹnu sàárè kọ́ tára ayé ń sọ àwọn afáwa ni ọ̀rọ̀ méjèèjì yìí ó dàbí ẹni pé Hadithi méjèèjì yẹn kò takò àyà Qur'an ẹni tó ti kú kò lè gbọ́n ti ara yẹn sọ ṣùgbọ́n hadith tala kọ̀kọ́ hadith qalib anabi ní al'an nísinsìnyí wọ́n ń gbọ́ mi jù yín lọ ìyẹn túmọ̀ sí wípé lẹ́yìn ìsinsìnyí wọn ò gbọ́ mọ́ so ti wá báyìí pé ìtànàbí sọ al'an nísinsìnyí tí mò ń sọ̀rọ̀ wọn ń gbọ́ mi ọlọ́run fi yẹn ṣe mùjíza fánàbí ni kì í ṣe pé kò ń gbọ́rọ̀ lẹ́yìn hadith yẹn àìmọye àwọn èèyàn tó kú tánàbí n'abi kún wọ́n gbọ́ nínú àwọn tó kú tánàbí fẹ́ràn ọ̀kan ní tání o ọ̀kan ní Hamza ànábì ọlọ́bi sàárẹ̀ rẹ̀ kánàbí ló ń gbọ́n tó ń sọ nínú àwọn tó kú tánàbí fẹ́ràn nínú àwọn sọ̀hábà wọ́n pọ̀ ànábì ọ̀sọ̀ kún wọ́n tó ń sọ pé yìí sọ ń bẹ̀ yẹn ọlọ́run fi ṣe ẹlẹ́ẹ̀kejì ẹni tó wà nù àwọn tó sin ohun bàtà wọn àwọn àfáà ṣàlàyé pé nítorí wípé àsìkò yẹn ti sún másìkò táwọn mọ̀lẹ́kà fẹ́ wá bí níbèrè lọ́lọ́run fi dá ẹ̀mí padà sí lára tó pọ̀ wà nù hadith pé táwọn bá ti gbé sínú sàárè báyìí ọlọ́run ó dẹ̀mí padà sí lára ní tó fi lè gbọ́ nìyẹn tó bá sì ti dáhùn àwọn ìbéèrè tán ẹ̀mí tí ìfúra mọ́ táyé yẹn ń mú kúrò mẹ́ padà tòun yẹn túmọ̀ sí wípé èyí tó lálàáfíà òun náà ní kókó lè gbọ́ ti àlàyé sọ anabi sallallahu alayhi wa sallam anábì ní tẹ́ bá sálámà sí mi ọlọ́run ti dá mọ̀lẹ́kà kan tí ó mú sí sálámà yẹn tí ó wàá sọ fún mi pé lágbájá ọmọ lágbájá ń sálámà o màmí náà wà dáhùn màá dá sálámà padà nínú ọ̀rọ̀ yẹn arígbóyé tó bá yẹ pé òkú lè gbọ́n tí àlàyé ń sọ ní ó yẹ kánábì máa gbọ́ ogun tá à ń sọ ṣùgbọ́n anábì ò sọ bẹ́ẹ̀ anábì ní ọlọ́run ti dá mọ̀lẹ́kà kan ó ní ó gbọ́ ní ó wàá sọ fún ṣèyẹn nìkan náà ti tó lẹ́fìrẹ́ lómi ìtàn bá lọ mọ́kà yóò lọ bí sàárẹ̀ anábì nínú anábì sàánù òun gbọ́n tí mò ń sọ ìbáyìí anabi ò gbọ́ sallallahu alayhi wa sallam anabi ò gbọ́ sọ ẹlẹ́mi ò ní ọ̀ya ẹ̀dá àwọn olóṣojú olórí bàbá àwọn bàbá mọ́sùn o ó tún ṣépè fún bó o ṣe wà náà ní ìsìnká ní ọmọ sùn hmm? ó ti ṣe wàhálà látàárọ̀ ẹnìkan tó wá ní mọ́sùn o yóò sì sọ̀pá dùn àlòun ṣe bàbá àwọn mọ́sùn lọ́rùn o ẹ̀wọ̀n kan ìpè ló ń sẹ́kùn tó wáyé pé oorun nìsinmi níbẹ̀ òyìnbó ní kó má sùn nàám ó fẹsẹ̀ rinlẹ̀ wípé bíi oorun òun náà ni inú sàárè bó ṣe rí ni nígbà tí èèyàn sùn bí ó ṣe rí ni èèyàn wà máa ṣe mọ̀ wípé nígbà tó jẹ́ bí oorun ìgbádùn lórun àbẹ́ẹ̀kọ́ kì í ṣe ìgbádùn bó bá lọ sùn tó bá ń lálàkàlà àwọn alámì ń bẹ tó gbé tó bá jí ọmọ mi ẹlẹhẹlẹ báyìí nígbà tó sá eré o ò sì kúrò lórí bẹ́ẹ̀dì rẹ̀ àbúrò ni o lè lálàkà tó yẹ pé bóyá ẹnìkan ń fi bí kóńdò kan lé ọ o lè wá kó sáré o sáré o sáré ẹnìkan wá ní pé níbo ló ń lọ pé àwọn kan lè mẹ́yà sáré sínú ilé sáré pamọ́ bẹ́ẹ̀ ìgbà bá sáré pamọ́ bẹ́ẹ̀ lójú àláhùn ọkàn tó rí ẹni tí ń lé ọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níbi tó tún sàpamọ́ sí wọn yóò ní ọwọ́ òun ló tún bọ́ sí ó tún mójú wíńdò jù à ó tún sá yóò tún gbá tiọ̀ tó bá tún ọ ó tún gorí omi ni ó wà ó sì má a fẹ́ bù ọ ládàá lọ́nà ẹ́ẹ́ ọba lórí bẹ́ẹ̀ di gbà á oorun ló sì àbójú oorun kọ́ irú ẹni yẹn ẹ̀rì yóò àbí yóò máa ma àbí kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ojú oorun ló dẹ̀wà tó wáyé pé gbádùn lórun ojú oorun náà ló wà tó ti yé tán bá ní ó padà yóò lóhun oṣù mọ́ hmm. ẹlòmíì ó sì wà lójú oorun yóò máa gbádùn nira ẹ̀ àjẹ ráìsì wà yóò jẹ yín yóò dodo yóò ṣe gbàgbé kódà ó tún yẹ pé nìkan á gbé mọ́tò fóun yóò tún máa ṣe báyìí ń bọ̀ bá wa ó tún lóun nígbà bá la tó bára ẹ̀ lórí ẹni òní la ẹ̀ la irú oorun kóhun sì máa sunrùn yìí lọ báyìí bí ó ṣe rí inú sàárè náà ni nígbà bá gbé ọmọ nìyàn dìde yóò ní ah, man ba'athana min marqadina ah hadha ma wa'ada rahman wa sadaqa al-mursal sòyìn túmọ̀ sí wípé tó bá ti wá wà lójú oorun bó ṣe wà láyé ìjọ gbọ́ ní tẹ́ntọ́ wà lẹ́gbẹ̀ẹ́ sọ. So Hmm? o lè gbọ́ o ti tí lọ nígbà pé mò ń gbọ́ mò ń gbọ́ tẹ́ ń o ì náà ni tó o ì ti sùn bá ti sùn ká máa pariwo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí so ti yé nítorí wàá fi lè mú ọ àgírí pé ẹni tó sùn tí èsì pẹ́ mi dá yìí lára rẹ̀ tí eléyìí takò àkídà ahli sunna wal jamaa gbogbo àwọn ẹ̀rí táwọn èèyàn mú wá láti fi báàkì ọ̀rọ̀ yẹn àwọn àfáà ti ṣàlàyé àwọn ẹ̀rí yẹn lè kí sì túmọ̀ ẹ̀ náà àfáà ní àwọn àyà Qur'an àyàtẹ́yìn wà áwàlú ma wárada ba'da ma'arifatim hadithain lẹ́yìn gbà táwọn hànàfíà tí wọ́n padà rí àwọn hadith méjèèjì yìí wọ́n yí ìtumọ̀ rẹ̀ lọ́nà tí ó fi yé wa wàlàálà hadal mutawahim yas'am aidan anna nikah bila waliyi batil fi madhhab abi hanifa liwurud alhadith sahih fi bóyá ìtẹ́ni yìí ń rò ó ní wípé anna nikah bila waliyi nikah ṣe láìsí waliyi ń bẹ̀ batil ni fi madhhab abi hanifa ní mazhabu imam abu hanifa li wurudil hadisi sahihi torí pàdísì tó lálàáfíà ní pílá nìka illa bi wali ẹ máa fọ́lọ̀ tí wọ́n sọ yẹ wọ́n fẹ́ lọ lu ọ̀rọ̀ yẹn fún àlàyé mi wa ana salata bila fati'ati kitab khidaj kéèyàn ó sì kírun láì kí fatiha ìrun tí ò léegun ò nírun ìrun tí ò gbó tí ò tí ò ìrun tí ò nírun li'anna al hadith as an la salata illa bi fatihatil kitab torí pé ẹ̀rí wá wípé anabi sọ sọ́nà sọ pé èyí ò nírun o kò sírun tí ọdún yọ̀ọ̀bá ké fatiha wa anna al-wudu'a bila niyya ghayru sahih kéèyàn dẹ̀ sàlùwàlá láì láníyàn pálùwàlá lè yàn ń ṣe èyàn ò lálùwàlá o òun sàlùwàlá ní ìsìn àníyàn rẹ ni pé o fẹ́ kọ́ àwọn ọmọ ní kíláàsì bí wọ́n ṣe ń ṣe kí ni o wọ́n ṣe ń sàlùwàlá àlùwàlá yẹn ò lè fi kí wọn so ti yíwá ẹ̀ o lè fi kírun nítorí pé kílà níyàn rẹ níyàtò tààlìm ni òfin ń kọ́ àwọn èèyàn kí yẹ pé láníyàn pọ̀ fẹ́ ṣàwàlà pọ̀ fẹ́ ṣèjọsìn mi rò pálá yẹn yìí ìgbìtọ̀ ẹ̀yìn ọmọ ńgbà tá a ti ṣàwàlà àrùn ẹ̀yà máa lọ́mọdé láti káwé ẹ̀rọ láà wọ́n ó tún àlùwàlá mi ṣe torí pé àlùwàlá yìí tẹ̀ ń ṣe yẹn ẹ̀ fi ń kọ́ wọn ni kí pé ẹ̀dà níyàn pa fẹ́ ṣàwàlà pa fẹ́ kírun so ní ọ̀dọ̀ mọ́tẹ́ àbí Imam Hanifa òun náà ni pé téèyàn bóyá fẹ́ kírun yẹn fẹ́ jọ́sìn fọlọ́ bá sàwọ̀lá kò lálùwàlá nítorí pé anabi ní innamal a'malu binniyat wa nahwi dhalika mimma dhahaba al-imam ila khilafi àtàwọn nǹkan mi ó ń bẹ tó yẹ pé imam abu hanifa rahimahullah wọ́n lọ síbi àwọn nǹkan tó yàtọ̀ sí máa wujudi hadhihi al-ahadith al-mughayirat li tó ń ti wípé ká tó lọ bẹ̀yẹn ẹjá lọ wo hamish àfáàní fakọ̀dì sọ́ha lákọ̀dì sọ́ha hádà an abi hanifa an bakiyatul a'immatul arba fanzur fi sifati sọ́la bàtà sọ pé ìdá sọ́ha alhadith fọwọ́ madhabi kì í ṣe mọ́mọ́ abu hanifa nìkan ló sọ pé gbogbo àti hadith bá ti lálàáfíà madhabi tẹ̀mí ni gbogbo àwọn imam tó kù náà ni wọ́n sọ bẹ́ẹ̀ bákan náà hamishu ẹlẹ́ẹ̀kejì yushiru ila qawli sallallahu alaihi wasallam la nika illa bi wali wa sha'idai adli wa wa mukharraju fi irwa al-galil hadith la nikah illa bi wali wa shahide adli shahide adli yẹn ziyadatun da'ifa èyí tó lálàáfíà ni la nikaha illa bi wali ṣùgbọ́n wa shahide adli àtàwọn ẹlẹ́rìí méjì èyàn da'ifa ni kò lálàáfíà wallahu a'lam àbáníwá mukharrajun fi irwa al-galil àwọn ti mú hadith yẹn àwọn sọ dájú ẹ nínú tíra àwọn tán pẹ̀lú wa al-galil akhrajahu ẹlẹ́ẹ̀kẹta akhrajahu shaykhayn وغيرهما هو مخرج في مصدر سابق حديث ولي إليه أنني حديث لا صلاة لمن إلا بفاتحة الكتاب حديث لا لافع wọ́n wá ní pẹ̀lú báwọn àdìsí ṣe lálàáfíà yìí tí ìmáàmù Abu Hanifa wọ́n sì máa ń sọ tó tún yàtọ̀ sí àdìsí tó lálàáfíà náà máa wùjúdì adìl ahadis al-mughayira til madhabi tòun ti bí àwọn àdìsí yìí bó ṣe yàtọ̀ sí mọ́dàbí wọn da àlè torí pé lọ́dọ̀ ìmáàmù Abu Hanifa láàníká ilá bí wàlíyì èèyàn lè ṣe nìka láì ní wàlíyì kódà obìnrin lè jẹ́ wàlíyì ó lè fobìnrin lọ́kọ lọ́dọ̀ àwọn Hanafiya obìnrin ó lè fi wọ́n lè fobìnrin lọ́kọ wọ́n sì sọ pé gbogbo hadith tó bá ti lálàáfíà mọ́tẹ́ àbí wọn láàníká wàlíyì hadith tó sì lálàáfíà sọ ní bàbá fẹ́ proof ń àwọn tán máa ń lérò wípé gbogbo àdìs tó bá ti lálàáfíà dandan wo ko àwọn hànàfíà èyí tí wọ́n ń lò ní ẹ̀yìn òmíì àdìs mi ò lálàáfíà ń gbà mí pé tàwílù tí wọ́n ó ṣe kò ní lè jẹ́ kí wọ́n lo ọ̀gbọ́n dá àdìs yẹn èyí tí wọ́n yìn fa nínú ìtumọ̀ yẹn ò ní wọ́n lò. wàlàmí àlàm adal muntasib ẹni yìí òun ò mọ̀ wípé anal imam pé imam abu hanifa wa àtibáhu àtàwọn tí wọ́n tẹ̀lé rọ́ àwọn alhadis almusahiha gbogbo àwọn hadith tó bá ti lálàáfíà al-mu'aridati li madhhabihi fi kathiri min al-masail tó bá ti lè tako mazhabi àwọn Abu Hanifa àwọn Hanafiya fa awwaluha wọn ó fún ní tùmọ̀ mi aw hafidhu ma yu'aridu min ayat wal hadith àbí kí wọ́n lọ mú wá àwọn àyà Qur'an tó tako ọ̀rọ̀ yẹn àbá àwọn hadith mi tó ṣe pa sí aw alimu nasxaha aw taksisa àbí kún ó rí i pé ó ti wà mansuxa àbí kún ó sọ pé ó ti wà mukhassasa falam ya'malu bihada lihadi alawad aw nahwiha wọn lè má lo àdìsí ẹfún dika àbídìmí mimma wà mufassalu fi mahalihi min alkutub alusuliya walhadithiya walfiqhiya àwọn àlàyé yìí ó ti wà níkùnrẹ́rẹ́ nínú tírà usul nínú tírà hadith àti nínú àwọn tírà fiqhi ka kitab mukhtalafu athar imaamu tahawi gẹ́gẹ́ bí tíra mukhtalafu athar tí imaamu tahawi ṣe kí ni àlàyé tá ń ṣe ń bẹ̀ yẹn lọ́dọ̀ àwọn hanafiya èyí ó kà nǹkan míì lọ́dọ̀ àwọn hanafiya èyí ó mọ̀ pé a ah, ṣé wọn rádìsì èyí ó mọ̀ pé ṣé kí ni o ṣé wọn rí hadithi tí hadith tó sì clear tí ó sọ bákan ní táwọn hànàfíyà ó sì ṣe ìdàkejì nǹkan yẹn ni wọ́n yóò jẹ́ ti mọ́dẹ̀ àgbà kí làwọn nǹkan tó máa ń fà ìgbà míì ń bẹ àwọn lè mọ́rí hadithi tí wọ́n fi gbé mọ́dẹ̀ àbí tí wọ́n kalẹ̀ lẹ́yìn ìgbà tán bá padà rí hadithi yẹn ó súnmọ́ kan twist mini hadithi yẹn síbàmù sí mọ́dẹ̀ àbí ọ̀ọ́kán wo àdìsí yẹn kárí pé àdìsí yẹn nǹkan míì tí ó ti sàdá yẹn rí ní táwọn sọ yẹn kúrò nínú àdìsí yẹn àbí kí wọ́n sọ pé àdìsí yẹn ti wà mọ̀nsókà mọ̀nsókà ọ̀rọ̀ míì ti parẹ́ àbí kásá mú nǹkankan míì wá sùmọ́tọ́ bá dúró lórí wípé wo àdìsí tó bá ti lálàáfíà ní mọ́tẹ́ ẹ̀mẹ́ àdìsí míì tó lálàáfíà tí wọ́n lò ní táfẹ́ púrúfù bẹ́ẹ̀ ni sọ ti yé ẹ̀mẹ́ àdìsí míì tó lálàáfíà táwọn hànàfíà ò lò torí ní táwọn gbọ́yé níbẹ̀ ó lè yàtọ̀ sí ètí gbogbo èèyàn gbọ́yé wọ́n wá mú àpèjúwe kan wá nínú àwọn tíra wọn tó gbé téèyàn bá lọ ka tíra yẹn èèyàn ó rí oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ọdún tá sọ yìí yóò bá pàdé tíra náà ń pè ní mukhtalafil athar lè Imam Tahawi tá a náà ń pè ní wal imam bun Muhammad bin Hasan tá a náà ń pè ní Imam Tahawi wọ́n ní Imam Tahawi هو أحمد بن محمد بن سلامة أبو جعفر الطحاوي المصري من كبار أئمة الحنفية الجامعين بين الفقه والحديث وكانوا أعبافا حنفيا onímọ̀ nípa fíkì àti hadith wọ́láhù lè bá ọ̀tọ̀wìl ó sì ní gbìyànjú tó gùn fi hifzi mutuni ìwà àsàníri ó há hadisi sórí púpọ̀ àti àwọn ìgbàwà rẹ̀ yẹ́jìdù ẹ̀yìndàwó albahith minal hadith ẹn tó bá ń ṣèwádìí ọ̀fíntótó nípa ìmọ̀ hadith yóò rí látọ̀dọ̀ àwọn nǹkan tí àfáà yìí kọ ma la yajidu inda ghairi minal huffaz níta èyí ò lè rí lọ́dọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ mí inú àwọn àfáà hadith ala tasa'uli fil ihtijaj bi wa ta'assub li madhhabi kí làwọn nǹkan tẹ̀yìn ó rí mbẹ́ èyí ó rí bí ṣe máa ń fojú kékeré nítorí yẹ kó ṣe rìchaati dídò yọkàn sí lérefe bákan náà ó máa ń tà á sọ́bà lè mọ́dábì yìí àwọn àdìsí ń bẹ tẹ́ pé yọ́ máa lọ́ wọn lọ́rùn láti máa sọ̀pọ́ọ̀tì mọ́dábì rẹ̀ kàmáṣá ìdàbí hádà àtàní abul hasanati alaknawi gẹ́gẹ́ bí abul hasanati alaknawi bó ṣe jẹ́rìí sí ọ̀rọ̀ yìí nínú tíra rẹ̀ alfawaidul bahiyya sọfà 33 ó ní wàbílẹ̀dì sheikh islam tẹ̀míyà fi min àjùsúnná àfáàwà Ibn Taymiyyah náà sọ irú ẹ̀ náà àfáà tá à ń sọ̀rọ̀ ètò òfin ẹ̀sánná arbu salafumia wa wáyé wa ìṣirin ọdún tó kú nìyẹn wàláwò kótóbù ma'arufa ó láwọn tíra tó gbajúmọ̀ báàdù amatubo nínú àwọn tíra rẹ̀ èyí tí wọ́n ti tẹ̀wà ń bẹ̀ wà mí ní u ka i mushkilul athar sharhu ma'anil athar wa waladi ya'nihil mu'allif rahimahullah ta'ala tó wọ́n sọ díẹ̀ nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni imam muhammad bunul hasan tí ó jẹ́ ọmọ akéwu abu hanifa afa yìí ni uwa shaybani tilmidu abu hanifa rahimahum allah ta'ala wa wa asharu ashabihi tuwufiya sana mi'a wa tisa wa thamanun wa wa min ahli sidq kama qala shafi nínú àwọn olóòótọ́ èèyàn ló jẹ́ gẹ́gẹ́ bí imam shafi ṣe sọ lakin ṣùgbọ́n lajanahu an-nasa'i kí ni ìtumọ̀ làyánà naam taarif wọ́n bá ní làyánà o naam ìyẹn nínú àwọn jari wa ta'dil tán bá ní àfáà yìí pé fọwọ́ lẹ́jìnà wọn ò fẹ́ làmọ́lẹ̀ wípé o ti àfà ọ̀rọ̀ nípa rishas alẹ́bùn ìtọpinpin nǹkan jura wa lọ tẹ́lẹ̀mí bá ti tọpinpin díẹ̀ bó ṣe rí náà ṣùgbọ́n ẹlòmí yọ tọpinpin títí tí ó fi rókò lóró àwọn tí yóò bá lè tọpinpin délẹ̀ lọ títí wọ́n pè lẹ́yìn so Nasai ó fi àfáà ìsinú ó là ìyá náà wagairu min qabil min kibal hibzi nípa ìhà nǹkan rẹ̀ wọ́n ni wọ́n wà lẹ́yìn wà laysa li'annahu khalafa al-muhaddithin fi mashakilati ta'alif wa tariqati kìí jẹ́ pé torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbàrọ̀ rẹ̀ máa yàtọ̀ sí tàwọn afáàládìs kìí ṣe torí ìyẹn o kama za'aba ba'du muta'assib al gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣe gbarata fún madhhabu hanafiya lásìkò tàwa yìí wa kitabuhu alladhi yushiru ilayhi al-mu'allif tíra rẹ̀ tá a fọ́ àyè ń tọ́ka sí maruf bi kitabil athar wa matuhu ọ̀nà ń pè ní kitabil athar tíra wọn ti tẹ̀ náà wa shar'ul idaya wa kitabu al-uqud wa ghayri àti àwọn tíra mi àwọn tíra yẹn ni wọ́n sọ wọ́n wà fatihul qadir ibn humam وقدر جوائل المنية في أدلة مذهب إمام أبو حنيفة للمرتضى الزبيدي شارح القاموس وكيف يسوق لمن شم رائحة العلم wọ́n ní báwo ló ṣe lè rọrùn fún ẹni tí tí kódà kéèyàn má sọ ní mímọ̀ kéèyàn gbóòórùn mọ̀ lásán wa adraka shay'an min lawaqi al-fa'am lawami al-fa'am ba'da ittila'i ala ibarat al-hanafiyya wa ghayrihi tónítọ̀hún tó sì ti rí díẹ̀ nínú ẹ̀ta sàrà àgbọ́yé lẹ́yìn ìgbà tó wo tíra tó rí ìbára ọ̀tí ọ̀rọ̀ táwọn ànàfíà sọ alẹ̀ tí sàrọ̀dínáà èyí tí a ti kó wá wàjúwì bá ti im anil àtàrí lẹ́tì rọwà iná bákan náà ọ̀nà wo náà gbà ṣàlàyé àwọn àdìsì tó wá lórí pé òkú lè máa sọ̀rọ̀ à kó olùwà ìṣe kò wá tọ́ kẹ́nìkan wá máa sọ kó máa polongo kiri lẹ́nìí kó ní anamọ́dábàl hànàfíà pé mọ́dàbù àwọn hànàfíà kàgẹ́rìm àti àwọn míì náà òun náà ni pé sàmá olùmọ́ta pé òkú máa ń gbọ́rọ̀ lẹ́kọ́ọ̀lì ìmáàmù nàlẹ́ azọ́m nítorí pé ìmáàmù wa Abu Hanifa tó náà sọ pé ìdá sọ́hà alhadith fáwọn mọ̀dàbí wàyẹ́jìrì dárìkà láwọn mọ̀mí kan wá gbé àdọ̀rọ̀ yìí lérí gbogbogbò wọn ní eléyìí kò lẹ́tọ̀ wàlẹ́hàdà téèyàn bá ń sọ eléyìí ilẹ̀ mukabaratum alathabit èèyàn ń ṣe ìgbéraga sí tó fẹsẹ̀ rinlẹ̀ pẹ̀lú ojúkorojú ni wà ìfáwù lè dọ́ ishams èèyàn sì fẹ́ máa pa ìmọ́lẹ̀ oòrùn alẹ́dì ilá tẹ̀chádùhù aláìnáàn ìmọ́lẹ̀ oòrùn tó ti pé ojú méjèèjì ò lè ṣe kí ni o kò lè takò a ó kìyànà fi hamli ulumi dín àbí ká pé èèyàn ń ṣe jàǹbá nípa gbígbé ìmọ̀ ẹ̀sìn débi tó yẹ kéèyàn ó gbé dé lè mà áríbìn khabitha ayé lè àgọ́rọ́dìn khabitha ayé lè hawaijin lẹ́yìn márọ́bà hajà fún àwọn ìdí tí ò da yastakifu bí a do afáwọn mùsùlùmí tí àwọn tó wọ́n jẹ́ àwọn tó lẹ nígbàgbọ́ ní mùsùlùmí tí wọ́n máa ń tó máa ń fojú lakod asmaata law nadaita hayyan walakin la hayata liman eh? la hayata liman la hayata liman ó ní walakod asma'ata ẹ́ walakod asma'ata láwọ́ náà dẹ́yẹ́ta hayyan ó gbọ́ tí wọ́n bá pè ọ́ nígbà tó wà láyé lágbájá o èèyàn gbọ́ abẹ́ẹ̀kọ́ wàláàkìn ṣùgbọ́n láhàyàtà lèman tùnádà kò sí ẹ̀mí lára ẹni tí wọ́n ń pè so òkú tó tukú tẹ́ ẹni ń gbọ́rọ̀ nígbà tí ò ti sẹ́mi lára rẹ̀ kò lè gbọ́ torí pé ẹnitẹ́mi bá ń bẹ lára ẹni ó lè gbọ́rọ̀ hamish tó wà ń bí níbi ẹlẹ́ẹ̀kẹta ó ní kultu hádà kàlámù rasinu matin ìgbà tó sọ̀rọ̀ wípé imam abu hanifa sọ pé ìdá sọ́hà al fọwọ́ mọ̀tẹ́yàbí wọ́n ní ká mọ́ generalize ọ̀rọ̀ yẹn àìmọye àdìsí tó lálàáfíà tí wọ́n máa bọ́ ànífà tí wọ́n lò ọ̀ tí wọ́n fún ní tùmọ̀ mí wọ́n wá ní ọ̀rọ̀ yìí kàlámọ̀rọ̀ sínú mọ́tínú ọ̀rọ̀ tó dáa pọ̀ ni ọ̀kùlàsọ́tù anáwòlà àyàmbàgì kò lẹ́tọ̀ àyún sàbò ilẹ̀ imam abu hanifa wàkádà àtẹ́rì ìmìnira àìmà kò lẹ́tọ̀ kásà fi tiẹ̀ sọ́dọ̀ imam abu hanifa báwọn míì kúlù mọ́sálàtì jẹ́ àbí àhàdìsí sọ̀hí mukhalifun lima dhaba ilayhi al-imam gbogbo àwọn àdínsì tó lálàá mọ́sálà tí àwọn àdínsì tó wáyé lórí ẹ̀ lálàáfíà kódà kó yapa sí tí àwọn ìmáàmù yẹn ń sọ kò jẹ́ dandan ká sàfihàn ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ wọn lè tìmọ́lẹ̀ an yakuna al-hadith mọ̀tọ́lá ìmáàmù ilayhi ó ṣe kó ṣe pé hadith yẹn gbà tí ìmáàmù rí walakinahu khalafa al-hadith akhar thabata ladayhi ó ṣe kó pé hadith èyí tí wọ́n kó lálàáfíà yẹn ó lè ṣe paṣẹ àdìsí míì tóun náà tún ní tó lálàáfíà lọ́dọ̀ tiẹ̀ náà kàmá bayyana sheikh islam ibn taymiya rahimahullah gẹ́gẹ́ bí afọ àṣẹ islam ibn taymiya àti sọ̀rọ̀ yìí nù tíra àwọn risalati al-amma tíra àwọn tó ṣe pàtàkì tó ń pè ní raf'ul malam an a'immatil a'lam ta ló ní tíra wọn. naam àwọn tí àtẹ̀yìn ó mọ̀ ara ni kì í ṣe máa ra àgàrà ìbò nìkan àgàrà ìbò ẹni tí ọ̀nà tí ọmọ akẹ́kọ̀ọ́ fi máa ń ra tíra èyí kan lọ ibi tó ń ta tíra yẹn pé ẹ̀dàkùn àwọn tí àwọn ló dáa ẹni tó fẹ́ tajà kò sí ìdí òní ta kódà ìdí ò dáa gan ọ́sàfẹ́kọ̀ọ́ tán gbá náà ni ṣùgbọ́n máa kẹ́kọ̀ọ́ ó ti mọ tó fẹ́ rà lónìí ṣe é ní tíra báyìí àwọn tí ń ta tíra náà wà wọ ẹni yẹ pé eléyìí mọ tó fẹ́ rà ṣùgbọ́n ẹ dákun tí àwọn lọ dáa fún náà o ah, tí àwọn dáa fún náà o pọ̀ ṣé ẹ rí lè kìíní kàwá tí àwọn lọ dáa fún fíkì o ah, ṣé tí àdáwò o dá irọ́ ni o òun fẹ́ ta ni ṣùgbọ́n ẹ tó gbé so ọ̀nà téèyàn fi mọ ọmọ ọgbọ̀n nǹkan ni gbogbo àwọn tí àtàn bá ti ń rìn fáà sí téèyàn bá ń kà tí à ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ ìjọ ti dáhùn bóò lówó lọ́wọ́ ń sìn à lè sọ orí lówó jọ mi tó bá ti débi lẹ́yìn tàbí sí ẹni tíra bá èlò ni wọ́n tà tó àǹfààní gbogbo àwọn tíra tá à ń dá ẹ̀rí pé gbàtà ti bẹ̀rẹ̀ tíra àwọn tí wọ́n mélòó ni wọ́n ti wá so kalẹ̀ naam abdulhafi mélòó ni wọ́n ti kọ kalẹ̀ èyí àṣẹ sọ yóò tán ní ìsinmi àwọn ìnáwó a ṣe tá a parí tíra àwọn tíra mélòó ni wọ́n dákọ̀ kó o sì dákọ̀ bí mẹ́wàá bẹ́ẹ̀ naam wàhádà bí kìláàfi má ìdá kánẹ̀ tí mo kálá tó fi ráyè wọlé ṣáàjì wọ́n ní nǹkan tá à ń sọ bí kìí ṣe pé tí hadith yẹn bá ti tako ráyù àbí ìṣtihad torí pé téèyàn bá ń lọ ń ráyù ọpọlọ tádìsí tó lálàáfíà ti wà ó fi ráyù rẹ̀ lẹ́nu ṣùgbọ́n gbà mí bẹ hadith mi náà lè lálàáfíà lọ́dọ̀ rẹ̀ kó yàtọ̀ sí yẹn fàyínàwó yajibu wàlhálà tó hádì yìí alákàtà bí hadith wà nísìbà tó wílẹ̀ ìmọ̀ wọn tá hadith bá ti lálàáfíà agbúdọ̀ gba hadith tó lálàáfíà mu kárí sàfi tẹ̀ sọ́dọ̀ imam wàtáraka wàtárikul akadu bi ra'ayi kásì mọ́ lu ráàyù ẹnìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ bìjà wàásù ìbùdó ìbìlà níyà Imam Abu Hanifa àwọn ní èèyàn lè ṣàlùwàlá àlùwàlá lálàáfíà kódà kéèyàn wọn lánìyàn nàám. èyí tí wọ́n sọ yẹn ráàyù náà sọ ẹ̀rí wo la lè fi da ọ̀rọ̀ la lè fi dànù ẹ́ innamal a'malu tó bá wá sọ àdìsí yẹn tẹ́nìkan wá sọ pé ara o ìnámọ̀lá mọ́lùbí niyat èèyàn lè mọ́ lánìyàn pé èèyàn fẹ́ sàwọ̀ lákínú gan torí pé mọ́mọ́ àbú hànífà wọ́n sọ bẹ́ẹ̀ àfa wa láwà sọ pé rárá ọ̀gbọ́n tí mọ́mọ́ àbú hànífà sọ ní tí mọ́mọ́ àbú hànífà sọ gan ni wípé jàwá èèyàn ò gbúdọ̀ ṣàlùwàlá tí èèyàn bá ṣàwàlá èèyàn gbúdọ̀ lánìyàn kọ́nà àkọ́sọ bẹ́ẹ̀ ẹ wà sọ pé mọ́mọ́ àbú hànífà sọ pé ìdá sọ́hàl hadith ọ̀gbọ́n mọ́tẹ́ sotiye ṣùgbọ́n tó bá lọ jẹ́ wípé in tí ìmọ̀wọ̀n Abu Hanifa lọ gbẹ́sẹ̀ lé lórí hadith míì tún bẹ èèyàn ní sàfi ti nǹkan ìsọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó wá wà established pé ráyù àbí ijtihad ni mọ́mọ́ Abu Hanifa sọ a sọ pé mọ́mọ́ Abu Hanifa ó ti bèèlè rẹ̀ out tó ń bá mú ráyù wá tẹ́bára àdìsọ́ lálàáfíà àdìsọ́ lálàáfíà yẹn náà lòún sọ so ìwọ tó sọ pé òun ló sọ yẹn ìwọ ló sọ pọ́ọ̀tì Abu Hanifa kì í ṣe ẹni tó wo kókó mọ́mọ́sí àbí the same thing pẹ̀lú madhab imam malik tó bá rí dẹ̀lí tó lálàáfíà imam malik náà sọ pé tẹ́ bá ti rẹ̀ tó lálàáfíà ẹ fi ráyò òun lẹ̀ o sòdí yẹn sọ pé a lè sọ wípé òun náà ló sọ bẹ́ẹ̀ afaani wa tajidu tafsil hada fi muqaddimati kitabi ìfọ́síwẹ́wẹ́ nípa ọ̀rọ̀ yìí ó rí níbi mùkọ́dìmọ̀ tíra mi Sheikh al náà sọ̀rọ̀ tíra àwọn yẹn náà ni sífàtú sọ̀láàtì nàbí fàrọ̀jìnrìn ha fa innaha muhimma àfáàní lọ yẹ mọ̀kọ́dímà yẹn wò introduction táwọn ṣe níbẹ̀rẹ̀ sífàtì sọ̀láàtì nàbí ó sàǹfààní pọ̀ wàrọ́jì mọ̀kọ́dímà sọ́fà ọ̀rọ̀ lọ́wọ́ mọ̀kọ́dímà page forty bẹ̀rẹ̀ ó rí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé so idan àwọn àlàyé tí wọ́n ń ṣe fún wa ń bì òun náà ni àlàyé lérí pípé ń lálàáfíà tó sì jẹ́ mọ́dẹ́àbù ìmáàmù Abu Hanifa àti àwọn àfáà míì náà ò ní pé anàlìmẹ́yì tàlá yasma ẹni tó bá ti jáyà láyé kò lè gbọ́n tí ara yìí sọ àwọn àdìsí tó wá tó fẹ́ dàbẹ̀ ni pé ó ń gbọ́ àwọn àfáà ṣàlàyé àwọn àdìsí pé fún àsìkò kan ni àbí kọjá pé lọ́wọ́ fi ṣe mùjísà fáànà bí ṣùgbọ́n pé mùtìlákọ̀nù ṣe tó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlọ́ bí sàárè kọ́ ló máa ní òun pe ṣéwù kan nínú sàárè rẹ̀ pé ń gbọ́ kò gbọ́ o a lè ṣàlàyé fún wa nípìnlẹ̀ ọ̀rọ̀ tó bí ìbọ̀rìṣà in tó bí ìbọ̀rìṣà náà nípa àwọn èèyàn nígbàgbọ́ pé ẹni tó ti kú ń gbọ́rọ̀ in tó bí náà nìyẹn torí pé Ṣàngó àwọn èèyàn gbà pé èèyàn náà ní Ṣàngó ó sì ti kú abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n òòṣà tí wọ́n mọ yẹn wọ́n fi symbolize Ṣàngó yẹn ìdí yẹn tó yẹ kí wọ́n bá ṣe mọ́ ṣe mọ́ Ṣàngó lákùrẹ́ yóò yàtọ̀ sí wọ́n ṣe mọ́ níbo níbo níjẹ̀bù yóò yàtọ̀ sọ̀rọ̀ àwọn ìmí imú ẹ̀ lè tóbi ìmí ó lè orí rẹ̀ lè tóbi ìmí orí ẹ̀ lè kéré sọlẹ́rì mọ̀ pé kì í ṣe Ṣàngó gangan ni wọ́n fi yẹn symbolize Ṣàngó ni wọ́n gbà wípé Ṣàngó yẹn ó ti kúrò láyé but in táwọn ń sọ yẹn ó ń gbọ́ in tó bí ẹ̀sìn bọ̀rìṣà náà ìnígbàgbọ́ wípé ẹni tó ti kúrò láyé ó gbọ́ ẹni tí aláyé ń sọ sọ eléyìí tako àkéde àmùsùlùmí ẹni tó bá ti kú ọ̀pọ̀ ayédè ó ní ìdí ká máa ṣàdúrà fún kò lè ṣàdúrà fún wa mọ́ kò lè ṣe wá láǹfààní bẹ́ẹ̀ sì ni kò lè kó ìnira àkàbà wa mọ́ sọ yẹn ló gbúdọ̀ wà nínú ẹ̀mí ẹ̀wọ́ ò lè sunú lé wọn ló kù mọ́ ń wálé jọ àlàmísì ẹ̀yà àgbà àwọn àjẹkù oúnjẹ sí kíchìn kò lè máa rí nǹkan tí ó máa jẹ ó ń jìyà nìyẹn bájẹ́ pé àjẹkù oúnjẹ ní jẹ́rà rẹ̀ tó ti yé kọ́lá kò sọ wọn bẹ́ẹ̀ gbogbo àwọn ìgbàgbọ́ yìí ó tako ìgbàgbọ́ Islam abẹ́rẹ́ wọn bá subhanahu wa kí ó fún wa ní àgbẹ̀rẹ̀ rẹ̀ wasallallahu ala nabiyyina muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallah wa bihamdika أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته